lẹ́dí ẹ́ eh? ọmọ ẹlẹ́yìn ó bàjẹ́ gẹ̀gẹ̀gẹ̀ gẹ̀gẹ̀gẹ̀ lórí ètò lẹ́nìí ẹ wò kọ́ńgọ́ sọ kutu pàwù ẹ bá sọ pé mo tún ti dé mo tún ti dé bí mo ṣe máa ń dé náà ni. wọ́n sọ wípé ewúrẹ́ tó wọlé tí ò kágò ìyẹn dẹran àmúso àgùntò tó wọlé tí ò kágò ńkọ́ ìyẹn náà dẹran àmúso ká má bàa dẹran àmúso lẹ́nìí. a kí gbogbo èèyàn lólùfẹ́ bó ṣe lọ lábala ìbáṣepọ̀ ìfẹ́ ṣe dáadáa ni ẹwà ó tún ti dé bí a ṣe máa tó ti dé lẹ́nìí sórí ètò lẹ́nìí abalẹ̀ bìbà bá a ṣe máa ń rọ̀ bí òwe. ẹ èmi àti olólùfẹ́ mi wọ́n là ló ń lé àkànní yẹ́lò pọ́pọ́ obìnrin mo mọ̀ tó máa ń pè ní yẹ́lò pọ́pọ́ ṣùgbọ́n bó ṣe bọ́ sí mi lẹ́nu lẹ́nìí nìyẹn yẹ́lò pọ́pọ́ àkànní mi wà nílé agodo pẹ̀lú mi ẹ kí n tó wá lọ sójú kí n tó wá gbé sójú ẹ torí tí mi ò bá gbé sójú ẹ kò sí bẹ ṣe lè rí kí n tó wá gbé sójú àkànní àkànní ìmẹ̀yìn fún jọ̀wọ́ àpọ́nbépo rẹ̀ àgùntàṣà ọ̀lọ́ oríire ó mọ owó níbí. ẹ wo orúkọ mi ni olúwa bùsáyọ̀ mi ọmọ sùláìmọ́ èmi lọ́mọ abẹ́rẹ́ mẹ́ta àṣàgá ìkọ́ṣẹ́ ìkọ́ntẹ́ ìkan ìyókù ńlá fi rán gba aṣọ èmi lọ́mọ ahéré owó bọ́dọ̀ là abójú ńlẹ̀ bàbá tóbi mi lọ́mọ èmi lọ́mọ bónílé òsùn lápẹ́lẹ̀kùlé onílé bó pẹ́ títí òran mọ́ni Yeah gbogbo ẹtí tí òran mo ní lé lọ bẹ́ẹ̀ ni ẹ tún ti dé lórí tẹ̀lé ni ẹ ti mọ̀ wípé tẹ bá ti ń rí mi ẹ mọ̀ ra kàn ní ẹ ti mọ̀ wípé kò pọ́síbù kí ẹyẹ kó fi ìyẹ́ kan kó fi fò láéláyé méjì méjì báyìí náà ni ẹ wọ́n sọ wípé tí ilẹ̀kẹ̀ bá pé méjì nídìí obìnrin ìyádùn ṣàwòrò èmi àti àkànní ti wà nílé agodo lẹ́ni ẹ wò ó a máa ṣe kí ni a máa jọ tukọ̀ ètò yìí ni dópin láṣeyọrí ni mo ti ń fi àdúrà bẹ̀rẹ̀ àkànní bò ní ẹ̀yin ará ilé mo mà kí yín ẹ kú kàlẹ̀ ẹ kú ọjọ́ mẹ́ta ẹ kú ọjọ́ méjì bó o ní ẹ ti ń retí wa àwa náà ti wá dé sí yín lọ́rùn báyìí láti wá máa fún yín jẹ bẹ́ẹ̀ ṣe fẹ́ sí ó ti yé yín ẹ sì mọ̀ pé léyìí ó máa ń ta lẹ́nu bí ata kílìṣì ni ó ti yé yín akọni lèmi ń jẹ́ MKO Gbàdámọ́sí ni bàbá tó bí mi lọ́mọ gbogbo ayé wa panupọ̀ wọ́n ń pè mí ní K1 the lecturer ẹ̀yin olólùfẹ́ mi wá ń pè mí ní arọ́rọ̀ ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀gbọ́ ṣé pupa tí mo pupa ṣe ṣe ni ẹ ẹ ṣáà rí bí àwọn omi ṣe ń pọn mi tó ń ṣe kíni tó ń kẹ́ mi tó ń gẹ̀ mí ó ti yẹ kí ìdílé máa rí apẹ́rẹ́ ló fi hàn yín yẹn o ìwọ tó lè kí ọkọ ẹ kórè ọkọ ẹ wú bó ṣe kì a ti gbọ́ gbàngàn lákàntì ẹ̀ a kàn gbọ́ ṣé kí ni o gbàngàn ó ti yé mo gbọ́ gbàngàn lóòótọ́ ó ti gbọ́ ọmọ james ọ̀ṣunmọ̀ gbàngàn ah, ó ti yé yé torí pé gbàngàn kó oríṣi méjì ìkan gbàngàn kan bóyá wọ́n yọwó àbí wọ́n fi sí. mo fi sí ni o ṣùgbọ́n mo kan nínú méjèèjì ẹ má jẹ aṣọ. èwo ṣé wọ́n fi sí ni àbọ̀ yọ. wọ́n yọ ni wọ́n yọ ni <laughs> wọ́n yọ ni ẹ máa bẹ́tò lọ. bóyá àwọn jẹ bóyá àwọn tó ṣùgbọ́n ìdílé aláyọ̀ ìdílé àbí bẹ́ẹ̀ kọ́. ìdílé aláyọ̀ ìdílé ẹlẹ́rìí. ẹ <laughs> ó máa ṣe kí ni. ó máa láta. ayàjàjàjàjàjà ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ ṣe kí ni ẹ gbọ́dọ̀ mí ṣe mí ṣe kí ni ẹ gbọ́dọ̀ ṣe kí ni ẹ gbọ́dọ̀ àmọ́ ẹ bá yẹ ká pọ̀rọ̀ ọlẹ́ sọ̀rọ̀ nítorí pé lọ́sọ̀ọ̀sẹ̀ tá a bá ti dé báyìí a máa ní àwọn ìdọ̀kẹ́ ọ̀rọ̀ tá a máa mú wá fún yín tẹ máa ṣe àgbéyẹ̀wò ẹ̀ àlejò tá a ti wá gbé wálé ni ó lágbára gan ṣùgbọ́n jẹ́ kí n fún ni kí la mú wá náà ni wípé ṣé ń gbà tẹ́yìn tó tún wá lọ́jọ́ kan ẹ ti bí gbogbo ọmọ nìyí tán mm. ẹ tún wá pàdé èèyàn kan ẹ wá ronú pé ẹni tí ìbá dé tó ti ah, ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o. Ah, ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o ó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn ọkùnrin náà lè máa ń fa o bóyá o ti fẹnu ṣe gbogbo kinní náà o takú sí mi lọ́rùn gbogbo ṣe ṣe nígbà yẹn tó takú sí mi lọ́rùn wọ̀n ẹ kinní kan máa ṣe lé ìfún ẹ máa ra kinní ìfún ẹ máa ra kinní. ìgbà tí ilẹ̀ tí ń lówó ńkọ́ ẹ̀hẹ́ mi ò tí ì ṣe ìgbà tẹ́mi gan ò tí ì lówó ẹ̀ lọ́wọ́ ńkọ́. mo dẹ̀ rẹ́ni tó jẹ́ pé ẹnìyẹn nígbà yẹn náà náà ṣe máa ṣe nìyẹn ìyàwó ẹ̀ fẹ́ sí i ti ra gbogbo nǹkan tí wọ́n sọ pé màá ò rà fún mi. ó wá wẹ̀ kó padà lọ́ba. ẹ kò ní wù mí. ẹ̀yin ara lé. kò ní wù mí ta ò fẹ́ nǹkan tó dáa. eléyìí lẹ́dọ̀kẹ̀rọ̀ ta mú wá fún wa lónìí àmọ́ tó bá ṣe ṣẹlẹ̀ kí ló yẹ ká ṣe kí la máa ṣe náà. a máa mójú kúrò ńbẹ náà. ẹja agbójú ńbẹ ni o. lójú ńbẹ. ọkọ yẹn ti lọ ẹ kàn juwọ́ sí pé ó dàgbọ̀ ẹ torí tẹ bá tún lè tara bọ̀ pẹ́rẹ́ ẹ tí àdá tó bá ti ń lójú méjì yẹn ti kúrò ládàá ó ti di kúrò bẹ́ẹ̀ ó ti di dà. ẹ dọkẹ́ ọ̀rọ̀ ta mú wá fún wa lónìí rè tẹ́ bá ti rírú ẹ̀ ṣe yẹ kí ni ẹ sá fún èṣù fẹ́ lò yìí ni. àjàfọ́. gbéra ó di èyí ẹyọ lọlé alọsọkè lọhùn tá a bá lọ ká padà dé ká wá ṣèkínni ká wá nu ètò yẹn níbẹ̀ ó ti yé yín mò ń mo yẹn kí gbogbo yín káàbọ̀ láti ibi tá a ti lọ fẹsẹ̀ rajó lókè lọ́hùn-ún mo sọ fún yín lẹ́ẹ̀kan mo ní ètò tèní mo ní ó máa ṣe kíni ó máa ta lẹ́nu gan-an torí pé ẹni tá a gbé wọlé lákòókò yìí tó máa bá wa tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ sílẹ̀ eh, mo sọ fún yín lẹ́ẹ̀kan tẹ́ ẹ̀ bá wá gbé ẹjẹ́ tuntun sọ ẹ lọ́ọ́ pe àwọn tó wà ń ta lọ́wọ́lọ́wọ́ báyìí pé a tún ti balẹ̀ bàgẹ́ sórí ètò lónìí láti máa jíròrò ẹ ti mọ̀ wípé ojúṣe wa àṣà wa ní abala ti bó ṣe ń lọ ìbáṣepọ̀ relationship ni pé ká tó ilé tó dàbí ẹni pé ó yẹ̀gẹ̀rẹ̀ tàbí èyí tí ó ti dúró kó má bàa wó ó ti àbí èyí tó ti wó pátá kó lè padà dìde ẹ káàbọ̀ padà mo dẹ̀ rí ijó yín <laughs> ijó yẹn náà ara ìdárayá ni ẹ̀hẹ́n mo rí pé ẹ̀yin ijó làágùn dáadáa ẹ ṣé ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí bó ṣe ń lọ ní abala ti ìbá ṣe pọ̀ ìyẹn relationship òun ni a kalẹ̀ sí gbàgẹ́ àlejò mi ti wà níkàlẹ̀ ẹ máa kú kalẹ̀ o. ẹ rárá sa o. ẹ bá mi dárúkọ yín fún gbogbo ojú tó ń wò yín nílé. orúkọ mi ni olùdámọ̀ràn adébọ̀tẹ̀ adékúnlé Abraham. Uh, bá a bá máa sọ olùdámọ̀ràn kánsẹ́lọ̀ kan yẹn. bẹ́ẹ̀ni. <laughs> ẹ jẹ́ àmọ̀ yín síwájú sí. mo pẹ̀lú Association of Professional Counselors in Nigeria. Association of professional counselors in Nigeria. aprocon. aprocon. ẹ káàbọ̀ sórí ètò yìí. ẹ ṣe. ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí ní àwọn ètò yìí tá a ṣe níbi ọ̀sẹ̀ bíi méjì mẹ́ta sẹ́yìn a ti gbé àwọn ìmáàmù wá láti wá bá wa bójútó nǹkan kan a tún gbé pásítọ̀ wá láti wá bójútó àmọ́ lónìí mo ní ká yà díẹ̀ mo mọ tó wà lọ́kàn yín o pé bóyá ká tún gbé alábàáláyé wa ẹ̀ à ń ṣiṣẹ́ lé lórí à <laughs> á gbé wá ṣùgbọ́n lónìí olùdámọ̀ràn gẹ́gẹ́ bí ẹ ṣe gbọ́ òun náà ni à gbé wá láti wá bá wa ṣe kíni tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ lórí ohun tá a ti ń fà látijọ́ yìí ẹ dákun bàbá wa ẹ bá wa nà ń bẹ kí lóhun tá à ń pè ní ìgbéyàwó. ẹ ṣe atọ́kùn ìgbéyàwó ohun tó dára gidi ni ó ní ṣe pẹ̀lú ọkọ láya ọkùnrin àti obìnrin tí wọ́n bá jọ wá pọ̀ pẹ̀lú àǹfààní àti ìṣọwọ́pọ̀ òbí kódà ó lè jẹ́ nípasẹ̀ ti ẹ̀sìn tàbí ti òfin tí gbogbo wa sì mọ̀ nǹkan tá à ń pè ní ìgbéyàwó nìyẹn. Hmm. ìgbéyàwó jẹ́ ohun tí ó ní ṣe pẹ̀lú lọ́kọ-láyà tó ní ìlọ́wọ́ sí àwọn òbí lábẹ́ òfin tàbí lábẹ́ ẹ̀sìn ìgbéyàwó ìgbéyàwó ẹ dákun kí wàá ní èrè ìdí gan tá a fi ń ṣe ìgbéyàwó. ẹ ṣe atọ́kùn ṣe rí ìgbéyàwó ó ní ìtumọ̀ sí oníkálukú bí oníkálukú bá ṣe rí sí ló máa ṣe define ẹ̀ ló bá ṣe rí sí lọ́kàn tiẹ̀ ṣe rí ìgbéyàwó pín sọ́nà oríṣiríṣi and àwọn ènìyàn ó ní ìdí ọ̀tọ̀ tí wọ́n ṣe ń wọnú ìgbéyàwó so tó jẹ́ pé a ò lè mọ pàtó nǹkan tó jẹ́ kéèyàn bọ́ sínú ìgbéyàwó ọ̀hún àfi tẹ́ni ẹ bá sọ fún rárá rẹ̀. gẹ́gẹ́ bí olùdámọ̀ràn àwọn ọ̀nà wo lẹ́yìn rò pé ó mú èèyàn bọ́ sínú ìgbéyàwó. Hmm, ẹ ṣe atọ́kùn ẹ màá sọ bíi méjì sí mẹ́ta fún yín ṣe rí àwọn ènìyàn máa ń lọ sínú ìgbéyàwó fún òdì fún different reasons ìkíní ni wípé ẹlòmíín lérò pé òun ti pẹ́ ńlé gbogbo àwọn ẹgbẹ́ òun ló ti ṣègbéyàwó tán gbogbo àwọn ẹgbẹ́ òun ló ti lọ sílé ọkọ tán gbogbo àwọn ẹgbẹ́ òun ló ti bímọ tán àwọn ẹlòmíín sì máa rò ó lẹ́lẹ́kejì wípé ah, àwọn fẹ́ bímọ hmm. pé ah, àwọn náà fẹ́ di bàbá ọlọ́mọ màmá ọlọ́mọ ẹlòmíín sì máa rò wípé ok kóun sì máa rí orúkọ ọkùnrin kan jẹ́ pàtó. Hmm. Hmm. àkọ́kọ́ ẹni ó ṣeé ṣe kéèyàn ti pẹ́ńlé kó máa gbọ́jọ́ ń lọ lórí òun ó lè torí ẹ̀wọ́ ìgbéyàwó ìkejì ó lè torí pé kán lè rí orúkọ bàbá òun kán lè yí padà sókọ ọkùnrin kan hmm. Hmm. àmọ́ nínú ìwòye tiwa gẹ́gẹ́ bí ọmọdé àwa lérò pé bóyá nítorí ọmọ nìkan èèyàn ṣe máa ń wọlé. ẹ̀yin olólùfẹ́ bó ṣe ń lọ lábala ìbáṣepọ̀ ìfẹ́ náà ni ẹ ẹ ti gbọ́ gbogbo atótónu àkànní àti àlejò wa lẹ́ni ó ń sọ gbogbo ṣe oríṣi ṣe gègé mo kàn ń wò báyìí pé ah ti bá bọ́ sórí ètò lẹ́ni gbogbo ohun tákàn ní òráyè kò ní sọ táwọn ọkùnrin bẹ̀rẹ̀ sí ní sọ gbogbo ẹ̀ ó ṣe pé kinní kan èmi náà dé sí i táwọn obìnrin ni mo fẹ́ wá mú sọ báyìí sí i tiwa náà ni mo fẹ́ wá mú sọ báyìí ẹ wo bàbá wa ẹ kú kalẹ̀ ẹ kú wa tuntun látàárọ̀ ẹ o ah, ah, ẹ ń sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ń bọ́ lẹ́nu yín ah kí ló dé ó ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè tí akànnì ò béèrè lọ́wọ́ yín bàbá wa ẹ sọ pé àwọn nǹkan tó máa ń fa kí ìgbéyàwó kó tètè tú ká ẹ tí ẹ ẹ bá wa sọ nípa ọ̀rọ̀ ìbálòpọ̀ láàrin lọ́kọláya o ó ṣe pàtàkì kí lẹ rí sí ìbálòpọ̀ láàrin lọ́kọláya kí ni kí lẹ rò bẹ́ẹ̀ ni pé ìbálòpọ̀ ṣé ó lè fa okùnfà kí ìgbéyàwó kó túká àbí kò sí lára ohun tó lè fa okùnfà kí ìgbéyàwó kó túká. ó pẹ̀lú ẹ ṣe ó pẹ̀lú nǹkan tó ṣe gbòǹgẹ́ tó lè tú ìgbéyàwó kájú mm-hmm. torí ẹlòmíì á ní òun ò lè ṣe òun ti mára dúró pẹ́ òun á tún níyàwó àbọ́kọ òun ò tún tún lè ṣe so expectation wọn tó bá dẹ̀ ti rọ̀ wọ̀nyí bẹ́ẹ̀ expectation wọn á ti high <laughs> wípé ah mi ò lè dúró kí n má tán so kó wá má rì ẹlòmíì á máa fún yín ní excuse oríṣiríṣi ọkọ mi ò mọ̀ ń ṣe tó indomie lọkọ mi two minutes péré ìyàwó mi ó má tètè rẹ akọ náà sọ gbogbo yín àbó sọ eh. ṣó sọ gbogbo yẹn kò sọ kò <laughs> sọ ó yá ẹ máa bọ́rọ̀ yín lọ ẹlòmíì á sọ wípé ah, ọkọ òun ò ń pẹ́ dáadáa mhm. ìmí á sọ pé kí ní ọkọ òun kò gbéra oríṣiríṣi ìyàwó ọkọ náà ní ìyàwó òun ló bá ti ṣèkan báyìí ó ti rẹ̀ ni iṣẹ́ gbogbo ẹ̀ so ìyẹn náà pẹ̀lú nǹkan tó máa ń da ìgbéyàwó rú hmm, ìbálòpọ̀ náà pẹ̀lú àwọn nǹkan tó máa ń da ìgbéyàwó rú bóyá àwọn dádì ni ó lè dé láti ibiṣẹ́ kó ti rẹ̀ wọ́n àwọn mọ́mì náà kẹ̀dẹ̀ rẹ kò ṣe rẹ mọ́mì o ṣùgbọ́n bí ó ti pẹ́ tí mọ́mì ti ṣe pé kínní tí dádì dẹ̀ wá dé tó yẹ pé ti rẹ dádì ó ti rẹ dádì gidi gan ni o ah, kó wá di oru orí kíní kí dádì wa máa sọ pé ah, má fọkàn mi o má fọkàn mi o mo ṣe wàyí mo ti jálàmbá lọ látàárọ̀ mo ṣe wàyí ó ti rẹ̀ mí irú obìnrin bẹ́ẹ̀ yẹn tó bá wá lọ síta tó bẹ̀rẹ̀ sí ní lọ máa rí àwọn tó ń fi lọ tó yẹ pé obìnrin tó yẹ pé oníṣe ni tó yẹ pé òun náà fẹ́ràn kíní tó lè ráwọn tó fẹ́ràn kíní bíi tiẹ̀ náà níta hmm? ṣé ó tọ́ kí irú obìnrin bẹ́ẹ̀ kó wá lọ síta o kóun náà wá lọ máa ṣe gbogbo nǹkan tí àwọn dádì ò ṣe fún kó wá lọ máa ṣe níta nígbà tó bá ti rí àwọn tó ní ní ọ̀fẹ́ ló fò mo gbèdé lọ́fẹ̀ẹ́ lọ́fẹ̀ẹ́ nígbàlá ṣótọ́. kò tọ́nà kò dẹ̀ da rárá tá ń sọ̀rọ̀ tó bá jẹ́ ìyàwó tó da mm-hmm. bí sẹ́ẹ̀tì ṣe ṣe pàtàkì tó mm. gbogbo nǹkan kọ́ ni sex. Ah, káàbọ̀ padà sórí ètò bó ṣe ń lọ lábala ìbáṣepọ̀ ìfẹ́ náà ni fún àǹfààní èyí tí ẹ ò bá wa bẹ̀rẹ̀ ètò tó yẹ pé ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ni ẹ kò tí ì bad náà ohun tí wíyà àlejò máa ń bá wa sọ lórí ètò lẹ́ni ohun tá a jọ ń fọ ọ̀rọ̀ jomi tó rọrọ̀ lé lórí òun náà ni àwọn tó ń ṣe okùnfà kí ìgbéyàwó kó máa ṣe kí ni kó máa mẹ́hẹ kí ìgbéyàwó kó máa pẹ́ kó máa lọ́jọ́ ohun tó ń fa àwọn okùnfà wọ̀nyí wọ́n ti jọ sọ àwọn àti àkànní lára ẹ̀ náà ni owó àti àìṣòótọ́ èmi wá bá wọn sọ̀rọ̀ nípa ìbáṣepọ̀ yẹn ìbálòpọ̀ láàrin lọ́kọláya nínú ìgbéyàwó nídìí táwọn yìí pé ó jẹ́ ọ̀kan gbòógì lára ohun tí ó ń jẹ́ kí ìgbéyàwó kó ṣe kí ni kó dúró kó dúró dáadáa tó jẹ́ òpó múlérò ìgbéyàwó náà ni ìbálòpọ̀ jẹ́ ẹ wò ó Ah, a ti sọ̀rọ̀ gbogbo ẹ̀yin tí ẹ bá wa bẹ̀rẹ̀ lórí ètò lẹ́ni ẹ wò ẹ má bínú bóyá ọjọ́ mi ìdàbà sí wàá gbàlejò wa ṣùgbọ́n kò tí ì báàdì náà torí gbogbo ohun tá a sọ̀rọ̀ rẹ lónìí náà mo ti ṣe rárá ṣe fún yín lérè fẹ́ yìí gbogbo ohun tá a sọ̀rọ̀ lórí àwọn tó ń fa okùnfà kí ìgbéyàwó kó mẹ́hẹ̀ òun náà ni owó àìṣòótọ́ àti kíni o ìbálòpọ̀ ẹ kú kalẹ̀ àlejò wa ẹ ṣe àtọkùn ẹ wò ẹ wò mo kí yín ẹ̀yin mo rí kí torí gbogbo ọ̀rọ̀ tó bá wa sọ lẹ́ni ẹ̀yin tí ẹ ò bá sí níkàlẹ̀ ẹ kò ṣe pé ẹ ti ẹ tí miss gbogbo ẹ náà ẹ wọ́n ti bá wa sọ̀rọ̀ lọ́lọ́kan òjọ̀kan ní tó yẹ kó ṣe kí ni kó wà ní okùn àyà wa kó wà lọ́pọlọ wa kó wà lọ́wọ́ wa ká máa rò ó nígbàkúùgbà nígbàkúùgbà tá a bá ti wò pé ah ìgbéyàwó yìí máa fi lẹ̀ gbogbo ohun tó bá wa sọ̀rọ̀ lé lórí lẹ́nìí òun náà ló máa wá sí kí ni ló máa wá sí ọpọlọ wa ló máa wá sí òye wa wípé ah ọ̀rọ̀ tí ọ̀gbẹ́ni sọ lọ́jọ́ yìí o hmm, má má jẹ́ kí n lọ ṣe báyìí o kó má lọ rí báyìí o ẹ ẹ wo kí wà ní àwọn n tá a lè ṣe ìyẹn ni solution kí ni àtúnṣe tá a lè ṣe láti fi ṣẹ́gun gbogbo àwọn ohun tó lè fa kí ìgbéyàwó kó mẹ́yẹ. ẹ ṣe àtọkùn máa fún yín ní ọ̀kan àbí èjì nínú àwọn nǹkan tí a lè ṣe number one ni pé ká ní ìbẹ̀rù ọlọ́run hmm. ṣẹ̀rí tí a bá ti ní ìbẹ̀rù ọlọ́run tó tá a bá fẹ́ bí yà á máa rò pé ah ṣé ọlọ́run fẹ́ kí ilé kó pínyà báyìí a máa tún fi yẹn sí ọkàn wa pé ṣé ilé ọ̀hún ọmọ ò ní jìyà ṣé inú ọlọ́run máa dùn sí tí a bá pínyà tá a bá ti ní ìbẹ̀rù ọlọ́run lọ́kàn ìyẹn á sì máa gbé wa lọ títí tá a máa fi dògbó ìkejì ni wípé ká lọ rí olùdámọ̀ràn tá a bá ti lọ rí olùdámọ̀ràn tó dáa wọ́n á sọ bí a ṣe lè máa tò ilé wa ẹ má gbàgbé wípé àwọn ọ̀rẹ́ wa kò sí ìtò fẹ́ràn wa hmm. àwọn alábàágbé wa kò sí ìtò fẹ́ràn wa ṣùgbọ́n ẹni tó bá mọ̀ wá rí tá a lọ bá tó jẹ́ sì jẹ́ pé iṣẹ́ rẹ̀ nìyẹn pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run ọlọ́run ló jẹ́ kó sọ ọ̀kan àbí èjì sínú ayé wa tó sì máa mú ìgbéyàwó wa dá ìkẹta ni wípé ká tún rí i pé intimacy yẹn ó wà láàárín hmm. lọ́kọ àti láya ìyẹn ìbálòpọ̀ kájọ máa wà pọ̀ ní ìgbà gbogbo. kájọ máa wà pọ̀ ká máa wà pọ̀. now because tá bá wo etí mẹ́sì yẹn a gbọ́dọ̀ máa ríra pé ah ìyàwó mi hmm. a gbọ́dọ̀ máa wà nínú ọkàn ara wa ní ìgbà gbogbo àmọ́ ah, tètè lọ́lé ọkọ mi wà nílé ìyàwó mi wà nílé ṣùgbọ́n tó bá ní ah bàbá sọjí ó yá ẹ wá máa lọ́lé àti close níbi iṣẹ́ ẹ wò mò ń bọ̀ mo sì níṣẹ́ tí n fẹ́ ṣe hmm. torí ilé òdù àti wípé ìgbẹ́ ṣe ń sọ̀rọ̀ lọ yẹn nǹkan sáré wá sí mi lọ́kàn òun náà ni wípé ká ríra wa gẹ́gẹ́ bí àgbélébù ara wa tí ò sẹ́ni tó lè bá wa gbé ká gbé fúnra wa náà ṣùgbọ́n àwọn àgbélébù kan wà tó yẹ pé wúwo kò ṣeé gbé ọlọ́run nìkan ló lè bá àyàn gbé bí a bí àgbélébù bí ìyàwó ẹ̀ máa ń hanrun ni bóyá ìyàwó ẹ̀ kò ṣe pé kinní ni tó bá ti sùn báyìí ó máa hàn ó máa ṣá la gbogbo ẹ̀ ó máa ṣá ṣe wá máa hanrun á máa datọ́ á máa ṣe gbogbo ẹ̀ àtọkọ náà bí àwọn dádì náà máa ń hanrun ni ẹ̀yin ò wá fẹ́ ẹ̀yin ò wá fẹ́ ẹ̀ ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ ẹ lè pè wọ́n ṣàkíyèsí ìyàwó mi má máa sùn báyìí ìyàwó mi má máa ṣe báyìí báyìí ni kò ṣe máa ṣe ẹ lè jọ bára yín ṣe débi pé ẹ ẹ àtẹ̀wá ṣẹ́kù díẹ̀ bí ò bá tiẹ̀ parẹ́ tán àtẹ̀wá ṣẹ́kù díẹ̀ kò tiẹ̀ wá ní wọ́ọ̀sì ibi ti tẹ́lẹ̀ ẹ a lè bára wa ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí kó lè rí bó ṣe yẹ kó rí kó lè rí báwa ṣe fẹ́ kó rí ẹ àwọn bàbá kan máa ń sọ wípé tíyàwó ẹ bá ọrùn tó bá ń jẹun jù tó bá ń ṣe báyìí tó bá ń ṣe ọ̀ràn ọ̀ràn ìyàwó ẹ nìyẹn fẹ́ ọ̀ràn ìyàwó ẹ yẹn ni pé fẹ́ràn ìyàwó ẹ fẹ́ ọ̀ràn ọkọ ẹ fẹ́ràn ọkọ rẹ ẹ̀yin olólùfẹ́ wa ẹ wo mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ wá sórí ètò lẹ́ni àpèyìn bẹ́ẹ̀ lẹ jẹ́ wa máa wá gbé yín kalẹ̀ pẹ̀lú àkànní báyìí àwọn sọ pé olúwa Bùsáyọ̀ yóò ti lè sọ̀rọ̀ jù jẹ́ sọ ọ̀rọ̀ la bí <laughs> máa wá gbé yín pàdé àkànní báyìí ẹjọ fọ̀rọ̀ jomi tó rọrọ̀ nígbà tó bá tó wá yá lẹ́yìn tẹ̀yìn àtàkànní mi àtàkànní àwọn afojúkojú nígbà tó bá wá fojúkojú báyìí gbọ̀ngàn sọ kùtùpá wù gbọ̀ngàn sọ kùtùpá wù ẹ wo ẹ̀yin olólùfẹ́ wa ẹ kú kalẹ̀ nítorí pé à ń padà bọ̀.